àwọn àǹfààní tá a fẹ́ kí á rí nínú ọ̀rọ̀ wọn mo rò pé a ti rí díẹ̀ ní inú ẹ̀ tó kókó òun náà ni wípé ẹja farabalẹ̀ so à ń rọ̀ wá a sì ń rọ àwọn ọmọ ẹ̀yà wa náà tó dàbí wípé ọ̀rọ̀ Sheikh Halabi ń bí yẹn pọ̀nyẹn ẹ̀dá kan ẹja ṣe sùúrù fúnra wa ẹ̀rí ẹja ṣe sùúrù fúnra wa torí pé tó bá fẹjú tán dé stéèjì kan iná rẹ̀ ó ṣòro pa yóò sì bá dá wà jẹ́ so ẹja ṣe sùúrù fúnra wa torí ẹnìkan níjẹ́ oní ó ní ustaz ó ní kí ni mọ́kìfù tèmi lórí alábìmọ ní ìní sọ mọ́kìfù mi fún ọ torí kò wúlò fún ẹ torí kò wúlò fún ẹ tí n bá sọ fún ẹ kò wúlò fún ẹ náà tí mọ́kìfù mi lẹ́nìí so mímọ̀ rẹ̀ ò wúlò fún ẹni tí mọ́kìfù tèmi lẹ̀ lórí alábì nìyí àní ẹjẹ́ àpìyànjú pé ọ̀rọ̀ alábí ẹnìkan gbà á kó ń bíbí àní ẹnìkan wá gbà òun kẹgbà kó láṣìṣe ni kó tó lẹ́fù nǹkan tá à ń ṣe yìí ìgbà tí yẹn kàn fẹ́ fọ́ dáwà ní ànídìí kíní yìí ní bíbà yìí sẹ́ wàláhì ànídìí kíní yìí ní bíbà ojú tí kálukú náà ni ó máa ń fojú pé mo ráìtì wo ọ̀rọ̀ but ànídìí ẹ̀ ní bíbà yìí ó ti kẹjú jù ó ti kẹjú jù ó dẹ̀ ń bá yẹn nínú jẹ́ sotori ẹ̀ ìyẹn jẹ́ bá àárín ẹ̀ ṣe jẹ́ sotori ẹ̀ ọ̀rọ̀ alábí nìyí tá a bá ń ṣe lè fáwọn fún alábí pàtàkì jùlọ mo rántí ọ̀rọ̀ kan ọlọ́run dákun bá ní fún àwọn sheikh abdulgani juma ní ẹ̀mí gígùn o ẹ mo bẹ̀ wá ẹ tún máa bá ní tọrọ ẹ̀mí gígùn fún wọn láàyè ọ̀tọ̀ ẹ máa bá ní tọrọ ẹ̀ fún wọn láàyè ọ̀tọ̀ ọlọ́run bá ní fún wọn lẹ́mí gígùn torí pé mas'ala tí ó ń ṣẹlẹ̀ yìí bóyá kí ẹ má sọ ní tèmi fíù lórí ẹ̀ṣá torí pé kó má ti já sí pé àwọn ti mú kinní kan náà nù ṣùgbọ́n nínú ẹni tèmi rí nínú ẹni tí a pè ń sọ fún àwọn sìn àmọ́ nínú ẹni tèmi rí wípé téèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yẹn tó lè ráǹfààní tó pọ̀ sí lára ọ̀rọ̀ yẹn nìyí á mo mọ̀ wọ́n lẹ́ni àkọ́kọ́ lórí ọ̀rọ̀ mas'ala àwọn fìtínà bí o tí màá ń lẹ̀ yóò bá ẹni tó máa fìtínà tó ń ṣẹlẹ̀ tó wọn nínú àwọn àfààní tí mà ṣé kàwáì dùn ọ̀rọ̀ jókòó ìgbà ìgbà yìí wọ́n máa tó wọn ìgbà tí wọ́n máa tó wọn fìtínà pé àfa àwọn àfa súnà bó ṣe lọ bó ṣe lọ bó ṣe lọ nìyí àtàwọn tíra tí wọ́n kọ bó kí ló fa tẹ́lẹ̀ fi kọ tiẹ̀ ìgbà tẹ́lẹ̀ yìí kọ kí ni tó wá ah, kí ni yẹn pọ̀ ń bẹ̀ gan ó pọ̀ ń bẹ̀ gan so kọ́lọ̀ ń dákun kó bá ní fún wọn ní ẹ̀mí kíkú sẹ́yìn má ṣe wá mọ̀ ọ́ yẹn ó wá mú fíkìú jáde ó wá mú kíni jáde jàmá ó wá mú fíkìú jáde fíkìú tó mú jáde tí mo géènì lára wọn fíkìú tó mú jáde ni wípé kí èèyàn máa farabalẹ̀ táwọn àfáà náà bá ń fa nǹkan láàrin ara wọn kí èèyàn máa sáré máa fọ́ọ̀lù fún ọ̀rọ̀ àfáà kan torí pé èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ wàláhì summa billah mo nífẹ̀ẹ́ Sheikh Rabi' ju Sheikh Halabi lọ ní ẹ̀mí tèmi o mo nífẹ̀ẹ́ wọn ju Sheikh Halabi lọ but tọrọ bá débi ọ̀rọ̀ àlè nsọ́ọ̀fù ni èyàn ó ṣe déédéé pẹ̀lú gbogbo anybody but tọ́lá tán bá gbé sheikh alábí kalẹ̀ sheikh rọ̀bí kalẹ̀ wàláhì mo nífẹ̀ẹ́ sheikh rọ̀bí jù wọ́n lọ nínú ẹ̀mí tèmi mo nífẹ̀ẹ́ wọn jù wọ́n lọ. so but lórí ọ̀rọ̀ eléyìí ni stand ilé yàtọ̀ stand ilé yàtọ̀ so torí ẹ̀ ẹja akẹ́kọ̀ọ́ farabalẹ̀ ó pàtàkì gan kí ọlọ́run kó fún wa lálẹ́kùn ìfarabalẹ̀ lórí àlámọ̀dé inṣàlá tààlà nígbà béèrè lẹ́sìn á lọ kírun ok now tààlẹ́ tàbí. àti ń gbàgbé alámọ̀rí kan ó sì pàtàkì gan but alámọ̀rí ẹ̀yin brọ́dà náà lè lè yanjú ẹ̀ tó yé àwa náà là á yanjú ẹ̀ láàárín ìṣẹ́jú kan a nílè fi ṣẹ̀gbẹ́ lè la ẹ má jójú ìṣẹ́jú kan lọ tó yé tẹ bá fẹ́ gbọ́ tààlíkù Sheikh Abdul Hakim Al-Kutubi táwọn náà ní tààlíkà bí ẹ̀hẹ́ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ gbọ́ tààlíkù wọn láàárín ìṣẹ́jú kan péré ẹ̀kọ́ sínú ẹ̀kọ́ sínú polybag láti fi finance program Eh, láti fi finance program ní o kìí sọ owó kònà àwọn àfá owó kònà àlejò àgbàyẹn bí o láti fi ran program lọ́wọ́ àwọn àfá àsìkò wọn ń kó lọ so láti fi ran program tó wà ní ọ̀la so ìṣẹ́jú kan ìṣẹ́jú kan ìṣẹ́jú kan ẹ̀jọ́ so wọ́n ní tẹ́ bá ní di account number kan pè fún yín ẹ pè ẹ pè ẹ tó bá fẹ́ fowó sí account number zero two three zero two three five four one seven nine two five. zero two three five four one seven nine two five wema tajudeen jimoh zero two three five four one seven nine two five wema bank tàjírí ń jí mọ̀ lágbé wa ẹ̀yà jùsẹ̀ jù. sọ̀rọ̀ ẹ máa tẹ̀ sí inú àkáǹtì yẹn inshallah yóò máa wọlé. Hmm. sheikh abdulhakeem alikutubi. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa alihi man wala wa tabaca ila yomi nalqahu wa ba'd. Ah, abẹ́lẹ́ wọn allah subhanahu wa ta'ala fún gbogbo àwọn mọ̀ṣáìkì wa tí wọ́n wà níkàlẹ̀ ọlọ́mọṣà bá wa san wọ́n ní ẹ̀san olóore pàtàkì jùlọ àwọn àlejò wa pàtàkì méjèèjì فضيلة الشيخ سليمان حمزة حفظه الله تعالى ورعاه وسدد خطاه وبارك الله لنا وله في عمره وعلمه أتي فضيلة الشيخ ولا بكي ابن رجتي وابو يمنك وإلى أنا فضيلة الشيخ إسماعيل ابن راجي حفظه الله تعالى ورعاه وسدد خطاه وبارك الله لنا وله في عمره وعلمه قال ما شاء الله سواني سولوري ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sáré kán mọ sí díẹ̀ káwọn mọ̀ṣáyé sí dákùn kán mọ́ bínú pé ṣẹ́jú mẹ́ta ẹ bá ń fi méjì kún ẹ̀hàn ní kó jẹ́ ṣẹ́jú márùn-ún ó ní ọ̀rọ̀ tí ọmọ ìyá wa àfáà islander torí àpá afa Mansur Island Abu Abdulsalam tí wọ́n sọ ah, ọlọ́run bá wa san wọ́n ní ẹ̀sùn olóore ẹ̀ eh, àwọn ti gbé ti Island àwọ̀ mo wá fẹ́ dọ́gbọ́n kàn yá àwọn nǹkan kan díẹ̀ ṣẹ́rí tí mo rí pé wọ́n fẹ́ ká mú nínú ọ̀rọ̀ yìí ó ní pé ẹ jẹ́ ká lọ rí fi ara wa balẹ̀ dáadáa gbogbo àwa tí à ń jẹ́ ọmọ ìyá àwa tí à ń jẹ́ ọ̀dọ́ bíi tèmi náà báyìí ẹ á lọ rí fi ara wa balẹ̀ dáadáa kí ló fa ni pé àwọn Sheikh Suleiman Hamza wọ́n sọ kinní kan lẹ́ẹ̀kan nígbà wọn fún wọn ní tọ́pìkì yìí àwọn àfi kinní kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n nírú àwọn kọ́ ni ó yẹ káwọn wá sọrú ọ̀rọ̀ yìí torí pé ọ̀rọ̀ àwọn àgbà ni nínú àwọn àfáà ẹ̀dàkùn táwọn bá wá ní kí ṣerú àwọn ṣerú tèmi wá ní ṣerú tàwa tá a jọ jòkó yìí wá ní nígbà tí wọn bá ń sọ bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tí ọ̀dọ́ kan máa ń járíwọ̀ ọ̀rọ̀ tí ò lè yí ẹlòmíì ni kódà tó dé mi lójú ni pé ọ̀gọ̀rọ̀ ẹni tó ń kẹnubọnú ọ̀rọ̀ yìí tí èbá ṣe pé àǹfààní ká mọ kò ìbò tí kálukú ń kọ káàkiri yìí bàbá pẹlòmíì jókòó pé táàmù tó tiẹ̀ sọ yìí sọ lè ṣàlàyé ẹ̀ kí ló rẹpírẹ́sì gan nínú òṣùlù dẹ́yìn onímọ̀ ó láti mọ̀ wí káàkiri ìyẹn ló ń bí rántí ọ̀rọ̀ lẹ́mi tí máa dákọ̀ wọn nù o wọ́n á sọ̀rọ̀ ń pa ẹnìkan nípa irú ọ̀rọ̀ báyìí náà ni nípa ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullah nígbà táwọn tó ń pariwo pé Al-Albani murji Al-Albani murji emurijiu ni Sheikh Al-Albani òun náà wá ń sọ káàkiri Sheikh alábíwá náà wá pè pé wá máa máa na murji murjiu tó ń pe bàbá yìí kí ní jẹ́ bẹ́ẹ̀ gan ó ní àríláyẹ̀ hùmùrí màmá rẹ̀ al-muhim èmi ò mọ ẹni tó ń pè múrùjì àmọ́ wọ́n sá sọ pé àlùbá ní múrùjì irú wọn pọ̀ bẹ́ẹ̀ wọ́n wá ra àwọn ẹlòmíín náà wọ́n gbọ́ kìnnì kan mọ̀ yẹ ẹ kìnnì kan Lagos àwọn ará mọ̀ yẹ wá kí náà ń pè mú mọ̀ yẹ tí wọ́n bá bí ọgbọ́n lọ́dọ̀ àwọn sálàfù pé ọ̀rí gbólóhùn yìí ó kí ló lè tú lọ́dọ̀ àwọn sálàfù akọni alimohimu anabonbarakat mọ̀ mọ̀ yẹ ó di mọ̀ yẹ òun náà nù àwọn kọ́lọ̀ ń sàṣà lọ wa ẹ̀yàn ọkọ́jọ́ ọ̀rọ̀ mi alákọ̀ọ́kọ́ pé awọ́ ọ̀dọ́ in tó kàn wá kọ́ lélẹ̀ yìí ọ̀rọ̀ ìmọ̀ àti ìyẹnjú ń bẹ̀ dáadáa ọ̀rọ̀ àgbọ́yé àti ìyẹnjú ń bẹ̀ dáadáa àwọn àfáà tán ti wá dààmú lórí ọ̀rọ̀ mímọ́ ìwọ́kàn wá délẹ̀ kan náà ìwọ́kàn tá a sọ tọ́nà lẹ́nu rẹ bá ọ̀rọ̀ mọ́ta sànù wa o ìyẹn ìjọ́rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì ìbámọ́ sọ̀rọ̀ yẹn àmọ́ mo rí kó dàbí pé ọ̀rọ̀ yìí ti wá fẹjú débẹ̀ ò ní pé ó ń ya ìmí lẹ́nu pé àwọn àlùfáà wa ni wọ́n tún wá ń sọ pé àwọn ni alábìsì táwọn ẹlòmíín wá fẹ́ sọ wọ́n di anti sheikh Rabi' àmọ́nú mi tún wá dùn lẹ́gbẹ̀ẹ́ kejì tẹ́wọ́n tínú mi ti wá dùn ní pé mo rántí pé ṣèbí mọ́dí kàlí làwọn kan ń pè wọ́n ní two thousand and seventeen àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n eighteen àwọn náà ti hàn pé wọ́n ní mọ́dí kàlí wọn so àwọn yìí ń pè wọ́n ní mẹ́díkàlì tọ́ mẹ́díkàlì jọ́ náà tún wá di mọ́kìràjì tẹ́lí pé ẹgẹ́yàn kíyèsí ọ̀rọ̀ yẹn ó túmọ̀ sí pé àfi ká understand ara wa kò sí tó jẹ́ káwọn èèyàn pè wọ́n ní mẹ́díkàlì jọ́ náà kódà wa wallahi alladhi la ilaha illa hu lórí tí mo fẹ́ sọ yìí mo mẹ̀yà méjì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ ọlọ́run jẹ́ ń sọrú àwọn ẹni náà fún wọn rí ìṣèlú sọ ṣé ọ̀sìn máa fura pé abúlúbọ̀rà káàtì ti fẹ́ gbé mọ̀dìkàlíyà wọ ilẹ̀ yorùbá mọ̀dìkàlíyà ti á jẹ́ èwo náà ń pè mọ̀dìkàlíyà tó ń sọ ọ́nà ah, ní àwọn àdàdíyà ọ̀yà ń ṣe nǹkan mí ìgbọ́yé ní ọ̀rọ̀ wọn ni nígbà táwọn ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ní two thousand and seventeen ìgbà orí ilẹ̀ náà tún wá ṣẹlẹ̀ ó yẹ kí sáà tàbí wà ní fata níwọ̀n lálẹ́ evangelist wọn ọ̀rọ̀ ṣèkà alábí tó ń sọ yìí à ah, ẹni tẹ́ fẹ́ mọ múlò ṣèkà alábí ìbẹ́ẹ̀ náà kọ́mọ̀ náà mọ̀ ṣe rọ̀ tó mẹ́ẹ̀ ṣe bí advice náà kàn fún àwọn èèyàn mo ní mo mọ tí ò tí ju bí ọdún kan báyìí lọ bí two thousand and eighteen àbí nineteen láti máa tú lèmi àti wọn ti ń fọ ọ̀rọ̀ alábíbọ̀ ìwọ̀n bí wọ́n lè mọ rántí títí abidélu mọ́ríkàzì ń rí àtúndélu bílẹ̀ ogun àwọn àfáà ó tún bẹ̀rẹ̀ náà ni ike báyìí àwọn rí báyìí àwọn rí báyìí àwọn rí báyìí ẹjọ́ kẹ́yìn ìwé wa fún wa ní advice pé ẹ má jẹ́ ajẹ́ kọ́rọ̀ alábí o táwọn èèyàn kan ò bá rí bó ti rí lọ́dọ̀ wa o ẹ má jẹ́ ajó dá wàhálà alẹ́ ká sọ ẹni bí pé yóò dáfẹ́ wà á níhùn bí hawa ṣẹ̀rí káwọn nǹkan wọ̀nyí àìkàn farabalẹ̀ ká gbọ́ra wáyé ni kò tẹ́ni tó rẹ́dí àti ṣe dèfà àfẹ́nìkan lórí bátìlì tó bá àti wá ní ṣe dèfà fún bákúrú òun náà náà ní ṣe dèfà fún zeyi wọ́pìlì wákìtì náà ṣe bá a bá ní ṣe dèfà fún yàn kí tún wá ṣe bí ká máa parọ́ mọ́ ẹlẹ́ẹ̀kejì kí tún wá ṣe bí pé ká máa lọ àsọ́là àwọn tàṣí látù tá a lè dúró sí torí nígbà téèyàn bá sọ pé sheikh alabi kó sí wahadatul adiyan ni wọ́n kó sí ǹjẹ́ ọmọ wa ní ọ̀rọ̀ wọn rí mú wá ìjà afúyẹ́ tó bá ṣe tẹ̀bíwò ẹnìyẹn ọ̀dúró ti ìmọ̀ tó yẹ ọ̀dúró ti tó dúró ti because ẹni tó bá ń pèsè sí wahadatul adiyan ìtumọ̀ wahadatul adiyan ni pé ẹni bá ní gbogbo ẹ̀sìn pátá ẹ̀yọ̀kan náà gbogbo ẹ̀ àti christianity àtàwọn yahudi àti kíní kan àtàwọn eléégún ẹ lọ́yẹ̀ gbogbo wọn náà ẹ̀sìn kan náà gbogbo àjọ ń ṣe kò sí kan ní islam ìkan ní kíní kan ṣèyí tó bá wù ẹ́ ká pa gbogbo ẹ̀pọ̀ kò sí ìtọ́ ṣe lọ́ọ̀ní bọ́lọ́ ọba tọ̀ ní bàánú ọlọ́run ìtumọ̀ rẹ̀ ló ẹ dákun àfa àti bá wa alábí náà ní ń pèpè síbẹ̀ o alábí àfa àtó bá wa ń pèpè sírú ẹ̀ tẹ̀bí òkọ́ là máa ń ṣe kí ló yẹ ká ṣe fún rẹ níbẹ̀ èyí tí ó bá wá kà fara rẹ̀ sọ nípa ọkàn tán rẹ̀ àwa kọ́ lọ́ntán tòun tó ajẹ́pọ̀ níbi ìlú ìwù débi tó gbé ọ̀rọ̀ yẹn dé ó kàn wú ọkọ̀ kan lẹ́ǹkan náà máa ní ìgbà alábí ó wàá fèsì lórí ọ̀rọ̀ yìí ó ní àà èmi náà wá ń lẹ̀ mọ́ wádásùlẹ̀ àdìyá ni ṣé èmi tí ń tiẹ̀ tí kò sí wádásùlẹ̀ jàmọ́ àti pé ká kó gbogbo àtijọ́mọ́ ìkọ́wá mùsùlùmí àtijọ́mọ́ ìkéde kan ká dá gbogbo wọn pọ̀ ṣé mi tí ń tí ìrírù yìí tí ìgbà wọlé ṣé mi ní wàá gba wádásùlẹ̀ àdìyá ni ẹlòmíà ní kìnnì kan ẹ̀sọ̀ ìwé ìṣẹ́kìnnì kan láwọn ìkwánù muslimun ìgbà tí ṣẹ́kùn ṣúúrò ti ọ̀sọ̀rọ̀ àwọn ní àwọn ìkwánù gan ò lè gbarúwa yìí bàbá tẹ̀ wá ju wọ́lẹ̀ fún ìkwánù ìgbẹ́yìn ìkwánù tèmi mọ̀ṣúrù hasanu fẹ́ wá di ara yín wọ́n àwùjọ bí láì mi náà ṣe ìtọ́ ní ìrọ̀jú mi ni. nítorí kan mọ̀ pé táwọn ilé ìdúró lórí apá sí táwọn dúró lé ṣèpé yóò máa ní ìdìtọ́ sáṣe ní kí wọ́n lásìkò ti tó ẹ̀ sáfẹ́jẹ sọ̀rọ̀ látàárọ̀ ala kulli hal bí kulli ikhtisar in tí èmi kàn fẹ́ mú wá ní advice ni pé ara tẹ́rì ọlọ́mọdé kálílà wọn ibi sì jẹ́ ọlọ́mọdé àṣánú wa àmọ́ ó ń dábí ti ń tẹ̀lẹ̀ yìí náà pé àwa tán pè ní mọ́dà ákílà lánàá àwa náà láti wá di mumayyi'una lil walhamdulillah àmọ́ ká sáré dí ọ̀nà fáwọn èèyàn kan tó àwọn nǹkan ti ń gbé níbi pé ó dàbí pé tààrọ́ jùrù ti ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ táwọn fà lánàá kì í sọ̀rọ̀ pa fẹ́ ṣe ìkọ́rọ̀jù àwọn ẹnìkan kó nu fídíò ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ mọ́ dà wá pọ̀ pẹ̀lú àwọn al-Ikhwanul Muslimun kó yóò kó darú ní kálukú ó dúró láàyè ara rẹ̀ kí lẹ́pẹ́ yìí àmàgàrí táwọn sọnu kéde táwọn sọ ní kíríkà fúlàní lọ́tọ̀ kíríkà mùtẹ́lì lọ́tọ̀ yìí ń tí wá di kéyìn la máa wá sọ di pé àti bọ́ sọ bẹ́ẹ̀ lánàá wá di pé mìíràn wá ń sọ lénìí so àwọn mọ̀sáìlù yìí àwọn mọ̀sáìlù tó clear ni ẹ má jà dára wa láàmú kó ní kálukú wa kálọ̀rì fira wa lọ́kàn balẹ̀ ṣùgbọ́n àwọn ata jẹ́ ọ̀dọ́ pàtàkì jùlọ gẹ́gẹ́ bí àwọn sáàlù ṣe lò lẹ́ẹ̀kan ẹni ò tó ń lo àmọ́ wá ní ìwọ tó yẹ pé mẹkáníìkì ni ọ́ ìwọ bíríkìlà ìwọ kápẹ́ńtà ìwọ náà wá dé orí social media á ah, kíní kan ti wá di mọ̀mọ́ yé lẹ́nu tiẹ̀ náà ọjọ́ lọ rèé wá mà tó bá jó di jìnnà fi kan lé torí ọ̀rọ̀ tí ó kẹ́ ni mẹ́wùlẹ̀ dá sí so kọ́lọ̀ mọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta táwọn àfáà mọ́kàn wọn ní ulama ad-dunya salasa manhaju wọn ní kà fún wa láàárọ̀ yẹn mọ́tì sí lónù kẹ́ wá sí kí manhaju wọn ní kọ́ mọ́tì ar-raddu ala al-mukhalif Sheikh Albani rahimahullah kí wọn bá lọ rí wa àwọn sílísílà wọn ó rí ẹ̀kọ́ ní mùkọ́ dímọ̀ kẹ́kọ́ mọ́ jẹ́ ar-raddu ala fulan láti al-mujalladul péjì aláwọ̀kọ́ tó láwọn fi dúpẹ́ fọ́lọ́ ọ̀bọ́sàtọ̀ láti fà nàbí ẹlẹ́kejì báyìí dé rọ́dù bẹ̀rẹ̀ ni àmọ́tò tí bẹ́ẹ̀ wọ́n ní ṣìgáàlù pẹ̀lú fúlànù kádà wọ fúlànù kádà ìyẹn ni tí wọ́n ń pè wá sí ká tún wá gbọ́ náà ní parí a lè sọ pé tẹ́bìdírù sí nínú sunna ẹnì kò sì sọ yìí ẹnì kò sọ yìí tẹ̀bíò ń bẹ ẹni tó bá yẹ pé ṣe tẹ̀bíò rẹ̀ ṣe tẹ̀bíò rẹ̀ kódà yìí tá ń wí yìí a bá gbà páláwí jẹ́ mùtẹ́ni àlọ́ ti sórí ibú kódà àwọn ògbà ọkọ̀ di kàrìjí àwọn oníkí ọmọ di kàrìjí tọba lálábí jẹ́ mùtẹ́dẹ̀ èyí tà ń sọ ní kẹ́ni tí ò bá wá rí bẹ́ẹ̀ mọ̀ wá sọ ẹni náà di mùtẹ́dẹ̀ èyí tà ń sọ nu títí mo dẹ̀mọ̀ pa àwọn mọ̀ṣá ìkọ̀ wa náà tí wọ́n ń sọ òjú báyìí náà lọ sọ ẹni bá mọ̀ pé àgbà ah, tó ń wo lọ tó ń wo bọ̀ òun wá dà wá rí kó dàbí pálábí mùtẹ́dẹ̀ ni alhamdulilayi tó fẹ́ dínú níparí nasiha àwọn tí wọ́n wá mọ́ fẹ́ ṣe dèfà fún Sheikh Ali Halabi náà àwọn ẹlòmíín náà wà mọ́ kà sí jù kan bọ̀ ọ́ tán bá rẹ́ nìkan tó ní mọ́ṣù lára bí ọgbọ́ ìtẹ́kìlá ìtẹ́kìlá ó ìtakọ̀lá náà ló fi ní mọ́kìfù rẹ̀ àwọn àbá àti wọ́n ti lọ́gbà táwọn àbá bá ń ṣe lọ́dún fún àwọn tó ṣe ọkùnrin wọn lórí kìí ṣe ẹ̀yìn ṣe kíníkan fún náà mọ́ ń sọ jù wọ́n ṣàlàyé fúnra wọn ni so tẹ́nìkan bá rí bó ti rí àlàyé ni kí wò ó ṣe pé ẹni yóò rí bí wọ́n ṣe ń wò ó kìí ṣe kọ́ wá sọ ẹni yẹn bíbí ẹ tí ò jẹ́ bẹ̀rù ọlọ́run rárá ọlọ́mọṣà tún wá ṣe torí àsìkò sáàzò gbójúkò lọ́dọ̀ mi subhanakallah alhamdulilayi أشهد أن لا إله إلا أنت أستغفرك لا أنت تزامي أيوة أقول لك ولا نعم الحمد لله والصلاة والسلام على رسول الله بعد جزاكم الله خيرا أباكنا أكي شيخ وإسماعيل بن راجي lórí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún wa abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó bá wa fi sínú mizan hasanati wọn <clears throat> nam ọ̀rọ̀ tí àwọn ṣekọ̀ abdulhakim tí wọ́n sọ òun ni tí ó fẹ́ mú mi kánmọ̀ sí àwọn kankan nam wọ́n ní nǹkan bí 2018 kankan mara pàjọ́ ń fa ọ̀rọ̀ alábí ṣekọ̀ dawood Abu Bazar àwọn náà sọ bẹ́ẹ̀ ni àwọn aṣekọ̀ Abu Bazar àwọn náà pè ní tájọ sọ lórí nǹkan tó jọmọ báyìí ní nǹkan bí ọdún bíi mẹ́ta sí mẹ́rin sẹ́yìn ni ní àwọn àsìkò aj ní sábà ń fẹ́ ṣe ziyara Sheikh Ali Hasan mọ́ tí má pàdé wọn máa ṣe dáadáa sí wọn èyí tí mo rí wọn last was èyí tí mo rí wọn ní ìsàlẹ̀ Sofa Hotel àwọn Sheikh Mashur Sheikh Musa Nasu Sheikh Musa Nasu mi rí wọn wọ́nà wọn rí lẹ́yìn nínú fídíò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbà first time tí màá rí wọn náà nìyẹn bọ̀ṣẹ́kálábí mi lè ka ìgbà tá a jọ méjì sheikh moshood mi lè kàwé ìgbà ẹ̀ more than eight nine times ní àwọn àsìkò wájú ní àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ń bá ṣe táwọn ò ráwọn ènìyàn ló ní bídíà ṣùgbọ́n mi gbà kan wípé yìí ní mọ́nájú wọn ò gbádùn ni bọ̀pọ̀ ó ṣe ṣe kálábí nìkan ni ò ráwọn èèyàn ló ní bídíà àwọn àfáà tí wọ́n ju ṣe kálábí lọ tán ju sheik rọ̀bí lọ tán jẹ́ àfa wọn wọ́n lè ju sheik rọ̀bí lè jù wọ́n lọ bóyá pẹ̀lú ọdún méjì o ṣùgbọ́n àfa wọn ni gẹ́gẹ́ bí sheik abad náà ṣe sọ ìkèrè wáyà tù al-akabir anil asọ́ọ̀rì ìgbà tán sọ̀rọ̀ sheik rọ̀bí inshallah máa ṣì ka ọ̀rọ̀ yìí jáde kó ṣe pa ní atred fún sheik rọ̀bí rárá ṣùgbọ́n a gbọ́dọ̀ dúró tí tó jẹ́ òdodo ìtẹ̀yàn kan rí ní òdodo according to information tó ń ní lọ́wọ́ wọ́n lè yàtọ̀ sí tí ẹlòmíà àárí lódodo according to information tí ó ń bẹ lọ́wọ́ tiẹ̀ tí bá tẹ̀lé tí àwọn àfa yẹn ń sọ lórí ọ̀rọ̀ arábí mi ipe kí n gbà pé mo tẹ́lẹ̀ ni mo gbà pé mo ṣe àbòsí ọlọ́run ó dẹ̀ bí mi torí information tí mo ní lọ́wọ́ nìyí kò tó kí n sọ wípé mùtẹ́dìrì ni but information tẹ́mi lọ tẹ́lòmíì tí ò ní lọ́wọ́ tó ṣe pé nǹkan táwọn ṣe kọ̀rọ̀ bí pírẹsẹ́ǹtì nìkan lòun kà àbí ó mú fatwa alájínà on the surface bó ṣe mú torí pé lájínà dáímà ni àwọn àdọ́wù tó wà ń bẹ lẹ́yìn fatwa yẹn ní sheikh alábìsì ṣe ziyara wọn tí sheikh sọ́ọ̀lì alì sheikh ní tán mú wọn lọ́sọ́dọ̀ mufti báyìí ó ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n béèrè lọ́wọ́ mufti sáà lè máa gbọ́ ká lè máa katira alábí àti mọ̀ṣúrù ọlọ́mọ ẹ̀yà wa a máa ṣe mistake a rẹ̀ máa pàkíyèsí ara wa ni wọ́n sọ wípé ẹ̀mọ́ máa katira ẹ̀mọ́ àwọn tí wọ́n wà lẹ́yìn iṣẹ́ kọ̀rọ̀bínsìn tó ń against fatuwa alájínà nìyẹn tó ń fi ń rinlẹ̀ wípé alábí ò ṣe hásùrù kúfùrù síbi tekzib àti juhud àti istihlal sheikh rabi lára àwọn tó ń sọ wípé alábìnrin min ṣuyu min ruusi salafiya ó ń bẹ lórí íńtánẹ̀tì ẹ bá gúgùn ẹ rí ní àsìkò gbà ẹ sheikh ubedi jabi wọn ní àtàrífù wọ̀tẹ́ńbì alábìnrin kitabun jayyid so ẹni tó bá kà á á mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n kákàtà yìí lọ dánlódù kíní káka kíní nì ní òkú ṣe bẹ́ẹ̀ agbọ́dọ̀ mọ bóòlù alábí kọ àwọn tíra tó kọ èwo làkọ́kọ́ èwo ní kejì hasu kúfù síbi tẹ̀gbìb jùhúdù níbo ní tíra ó ló ti ṣe kí ló sọ ń bẹ́ kí ló sọnù àtàrífù àtẹ́mbíà then eh, rọ́fù láìmà rọ́fù láìmà rọ́fù láìmà ẹni tó kọ rọ́fù láìmà ìfíkra ìròrí tó àwọn Salman Auda Safarul Hawali àǹkó ló ń bẹ lórí ẹni irú ìròrí kátàkùn àwọn lọ́balọ́ba kátàkùn olórí ìlú ló ń bẹ lórí ẹni tó kọ nǹkan ẹ́ ó lo fatuwa aláàjì náà láti lè fi achieve tó ń fẹ́ achieve ẹni ẹbọ ló wà nísìn ẹ̀wọ̀n ló wà ìjọba Saudi ti gba sẹ́wọ̀n láti bí ọdún mélòó sẹ́yìn yìí more than ten twelve years ló ti wà lẹ́wọ̀n yìí so olè ní àwọn sọ pé ẹ lọ́fù láìmọ̀ rọ́fù láìmọ̀ then mo kọ́ dímọ̀ síra yẹn gangan fún rẹ̀ ní ẹwu ọ̀rọ̀ tí Sheikh Fawzan sọ ń bẹ́ẹ̀ ahuna Sheikh Ali Hasan ni wọ́n sọ ahuna Sheikh Ali Hasan àwọn kan tó ṣe kò bá mọ́ ṣe bẹ́ẹ̀ ní tí ẹ kó ṣe ní kó mọ́ ṣe báyìí wọ́n sọ wípé mọ̀tẹ́rì ẹ̀ẹ́kẹ́ ẹ́ báwọn èèyàn ṣe ń pariwo tán ṣe so ìtọ́fà àti gbogbo kíní yìí fi lè difference of opinion tó padà ṣẹlẹ̀ láàrin Sheikh àti Ali Hassan Al-Halabi nípa ọ̀rọ̀ àwọn Abul Hassan Maridi Adnan Aror Al-Maghrawi and co ti Alabi ò fólóǹtàwọn Sheikh Rabi tí wọ́n sọ òun ló jẹ́ kíkiní wá lé gbogbo wọn wá lọ ṣe kí ni wọ́n wá ń padà ń lọ síbi fatwa lajna lajna sọ pé kí ni ó ní ìrìjà ó ní ìrìjà mo wá ń wò mo wá ń rẹ́rìn ẹ̀yin náà lẹ́sọ léyìí o àwọn ọ̀rọ̀ yín bẹ́ ńlẹ̀ tí àwa kà ń gbà yẹn so tẹ̀ní kò sí ìrìjà òun bẹ́ẹ̀ tẹ́ ń sọ pé nírú òun sì sàlàfíà ó túmọ̀ sí pé ńgbà yẹn náà nìyẹn ẹ̀ náà ń takò òdodo nìyẹn o tọ́ba fẹ́ amọ́là yín pẹ̀lú ń tẹ́ kọ́ ń yẹn àti ń tẹ́ ń sọ ń yẹn ó túmọ̀ sí pé kíní ẹ̀yìn kó ẹ̀kan gbọ́rọ̀ yìí mọ́ so eléyìí kò ṣe pé mo kàn kì lẹ́sẹ̀ nínú mo fólú ẹ̀ mo fólú ẹ̀ ni èmi lè disagree pẹ̀lú ṣe alábí nípa àwọn kankan ṣùgbọ́n àwọn kan ẹni ní ìtẹ́lú sọ pé mo tẹ́lì ní torí ẹ̀ tó ráwọn àfá àtàn jù wá lọ fíìfíì wọn ṣe kí mo tẹ́lì so eléyìí nǹkan tó pàtàkì ni sheikh suleiman lẹ́ẹ̀kan wọ́n rí fẹ́ sí ẹ̀ àti albani wọ́n nípa ọ̀rọ̀ sáfà wa ẹmọ mo sọ pé ọ̀rọ̀ sábà wà ní padà wà clear ṣùgbọ́n ṣe kàlbáni onígbà kíyàn kan impose ìlà ayé láwọn lórí káyìnà mọ̀nkánà ẹni tí ṣe kàlbáni tó dì pẹ̀lú tẹ́bá lọ kamanaju sálàfì ni alábí ń sọ nù tíra yẹn that is second part story yẹn nìyẹn èyí tí ẹ bá gbọ́nu sísúlà àlùdọ̀wọ̀ nù òní nìkan ṣe kalbani pẹ̀lú ẹni ẹ̀ tán ní èyí ọmọ yìí mò ń sọ mò ń ṣe nà yẹn ipe ẹni yẹn ní ìwé chick albani ṣe àndú ẹni ó bá rẹ̀ lọ sí tù alẹ́ ẹjọ́ yẹn hospital ló gbà lọ straight torí pé ó fẹ́ wá ṣe ìkìnáwó sheik albani pé kan ṣe tàbá ní mọ́kì fún àwọn àfáà saudi àwọn sheik rọ̀bí àǹkó nípa safal awali ni kọ́ sheik albani ò tí ì rí kíní ẹbẹ́ until later later kan torí pé ẹni yóò gbádùn ẹni tìrìtì àfáà bí ọmọ kéwù nìyí ẹni tìrìtì àfáà bí mùkọ́lìdì alábíò kì í ṣe ọmọ kéwú lásán ní àfáà ní sheik albani ti silatul huda wọ̀lú tẹ́ bá lísìn sí dáadáa ó fẹ́ wọ́n kẹ́ tó gbọ́ sí silatul huda wọ̀lú rùkàn tẹ́ ẹ̀rín rí kọ́mẹ́ntà lábí bẹ́ẹ̀ sheik albani ó máa bèè lọ́wọ́ rẹ̀ wípé yá abal arif kí ló ní sọ sọ́rọ̀ yìí kí ló ní sọ sílẹ̀ èèyàn ká wá ní ẹni yẹn mùtàálìm ní tálẹ́yìn tó sọ àfáà ńlá ló sọ pé mùtàálìm ní ah, àgbàtàfáà yẹn ṣùgbọ́n ọmọ tí ò lè ṣe kí ni ṣòǹfihàn láàrin bá àti tá náà ni wọ́n ní mùtàhálìm ni mùtàhálìm ni ó pọ̀ sí pé ṣe kàlùbáni mugafal tó bá ń fi lè ń rọ̀ kọ irúṣẹ́ arábìnì tó ń gbé wọn ga tó ń béèrè pé kí ló ní lórí ọ̀rọ̀ wọ́n ń pe mùtàhálìm wọ́n ń pe dásọ́rọ̀ so in tó ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ká sọ díẹ̀ dáadáa èmi ò sí láti defend anybody àwọn àfáà mọ́kàzù wọn mọ̀ dáadáa adẹ̀mọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ kìí ṣe sọ lẹ́ẹ̀kan ní àmọ́ bó la ṣe ní inclination towards sí alábí èmi àtàbà kùtù bí mọ́ àmọ́ ná kọ́ṣẹ̀ gan bẹ́ẹ̀ la fáìsáàkì fáìsáàkì ló jókòó yìí àmọ́ ná kọ́ṣẹ̀ gan ustaz ahmad àmọ́ ná kọ́ṣẹ̀ gan after before kìí ṣe alábí tó kú nìyí lórí kíní uh, twitter wọn ó ní kankan tán gbé síbẹ̀ nípa ọ̀rọ̀ ìtìkàbá àtànkó ṣe nìyí mo ní láti lọ kóòtì kí ni Sheikh Albani tó kù mo jù sí pé ẹ sọ̀rọ̀ ń pẹ́ eléyìí wọ́n dẹ̀ fèsì sí so kó ṣe pé yẹn ṣe tẹ̀kìlìdì àpá kan tó kẹ haku lè ká tẹ̀lé kò sẹ́ni tí ò fẹ́ tẹ̀lé haku ṣùgbọ́n táwọn kan pìrìsẹ́ǹtì pé òun ni haku lómi ìponúdé lẹ́gùn pé kí n tẹ̀lé tí ìmá ní ìtìná pẹ̀lú ẹ ẹni tó bá yẹ pé ẹni tó lè ka dáadáa ni kó lọ ka mùkọ́dímọ̀ rifkan ahlẹ̀ súnà bí ahlẹ̀ súnà àtọ́gbọ́ àsáníyà ẹ̀ka mọ̀kọ́ dìmọ̀ ẹ̀yìn ẹ̀rí tí mo ń sùn iṣẹ́ kàbárì ṣe sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ó ti ń sìn àárò yìí pé àti torí ọ̀rọ̀ báyìí náà sọ̀rọ̀ nípa bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí pàtàkì lọ ṣẹ́kù sẹ́mi ṣẹ́kù ẹ̀bìn báàzì wọ́n sọ̀rọ̀ nípa wọn ń bẹ̀ ùsùlùm tẹ́ ká fún ọ lò advice tán fún ṣẹ́kọ̀rọ̀ bí nípa pé eléyìí ni ó ń fún àwọn èèyàn gan-an ẹtùkà mùkọ́dìmọ̀ marratan ukhra rifqan ala sunna bi ala sunna ẹ̀ka kí ni ìyẹn gangan fún rẹ̀ gbogbo ẹ̀ka alhassu alalitibá àwọn àfáàyẹ tí wọ́n ń pàtà alábí onísúnnà ni wọ́n ṣe mọ̀gá fọlúùn ìmọ̀ná fi ń sọ̀rọ̀ sheik albani lójú ayé wọn náà ti ń pe alábí ní múrìjíù ohun sheik albani bẹ àsìkò tí ó tó máa pílẹ̀ ẹni wọ́n ní alábí òun ṣe múrìjíù ni sálàfí ni fatuwa lájínà ti jáde ń gbà yẹn àwọn èèyàn tán pálábí ní múrújíù ní àwọn tẹ̀síìrí wọ́n máa ń mọ̀ lo fatuwa lájínà wọ́n máa ń bèè lọ lájínà láti lè indict alábí ni jama láti lè mọ́ ń pa àwọn iṣẹ́ ìdáadáa ní ẹlọ́ka alhujjatul qaima fi nusrati al-lajna ad alábí ló ṣe kíra tó kọ láti lórí iṣu yìí nìyẹn alhujjatul qaima fi nusrati alájìnà dáìmà ó lò mọ́ lórí kí ni ó ń súr zaliman aw mazluman that is òun fẹ́ ṣe nusra àti ní tí lájìnà sọ yẹn láti lè ràn wọ́n lọ́wọ́ nìyí nípa pé kí ni èò correct ẹ kọ̀ǹpí àwọn nǹkan tó sọ ẹ lísìn sáwọn nǹkan míì sèyàn á mọ àwọn èèyàn fatu alájìnà lájìnà àwọn tẹ̀sírí lòó láti lè fi ṣe scott alábí ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣe scott alábí lórí ọ̀rọ̀ yẹn ni wàláì tó bá ní ìsọ́ọ̀fù amúṣe kàlùbáni tẹ̀lé ni àti tí ó bá ní ìsọ́ọ̀fù lókù amúṣe kàlùbáni tẹ̀lé tó ní pínlẹ̀ alábí ń sọ nípa ọ̀rọ̀ yẹn ṣe kàlùbáni náà ń sọ. àtàrífù ọ̀tẹ́ńbíà ni ó fi ṣe dìfá fún kàlùbáni ni so tí ò bá ti lè ṣe yẹn ó ju èèyàn ní ojú èèyàn yóò ṣẹ́kọ̀rọ̀bí kò sí àti ṣẹ́kọ̀rọ̀bí alìmọ̀kọ́látù làṣàrí àwọn ní ọ̀rọ̀ táríkù jínsìlẹ̀ amàlà ó kí mọ́ sọ pé jínsìlẹ̀ amàlù ní torí àwọn olóòpọ̀lọpọ̀ lògbólò yẹn mọ́ ni wọ́n ń pè ní táríkù amàlù jawari ṣẹ́kọ̀rọ̀bí sì dúró lórí ẹ̀dì sí lára nǹkan tí lájínà rẹ̀ fáyà alábí fún ìyẹn bóòlà máa wá wo kókó má lábí nìyí àáfi ṣẹ́kọ̀rọ̀bí lẹ ṣẹ́kọ̀rọ̀bí ló tàrájá àkúrò ń bẹ́ẹ̀ àwọn àmì ẹja gbótó dodo ìyá dodo then ipa àwọn èèyàn kan ní ọ̀yàn wọn fẹ́ ṣe skọ́ọ̀tù ṣe gọ̀rọ̀ bí ni ṣé ẹ̀yin fẹ́ ṣe skọ́ọ̀tù alábí ni ẹ́ alábí ni kèfèrí lòun òun wọn ṣe mùsùlùmí ẹ lè sọ gbogbo nǹkan àti ń tẹ́ confam àti ń tẹ́ confam ṣẹjá àti kanu tíra kan ní ẹ ni ọ̀rọ̀ wo correct ni ẹni yẹn fẹ́ ṣe skọ́ọ̀tù Uh, yusuf sheikh rabi òun ni sheikh abdulhussein abad torí tẹ bá ka muqaddima rifqan alasuna bí alisunna ni tọ́bù àsáníyà ni ó ti ń sìn ẹ ní sọ ìpínyà kan bẹ́ẹ̀ ṣe scott sheikh abad lè máa sọ fún bẹ́ẹ̀ ṣe scott sheikh rabi àwọn àfa àtàmárí mistake èèyàn kan náà sí àná pé so kò fẹ́ ṣe nígbà tá rí àpọ́wù tí àwọn dàkátìrà kan kó sí òun lè fẹ́ ká ṣe ń pa títí ṣe sọ̀rọ̀ bí yìí no ẹ̀yin lè yọ lè ṣe ẹ lè ṣe àlàkọ́ọ̀tì nípa alábìní kẹ́ ẹ ṣe alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹwàá but téèyàn bá sọ pé ah, àwọn kẹtẹ́ ń san yẹn ò rí bẹ́ẹ̀ báyìí náà sọ ṣékọ̀rọ̀ bí ẹ̀kíní kan ìtí ṣe kàlùbáni sọ ní ìdí àwọn ọ̀fẹ́ ṣe skọ́ọ̀tù ṣékọ̀rọ̀ bí ni ó ń kóṣùbọ̀ àtùwá àwọn kẹtẹ́ kan nu tíra onítíra tẹ́ ẹ̀ kọ̀nfàmù ṣé tọ̀ọ̀tọ̀ ni nǹkan ẹ̀ ṣe rí tẹ́ ẹ̀ mọ kí ni nǹkan tó fà á sómi àṣà àsìkò yóò lè gbà láti ṣe nǹkan bọ́tù ń tábà sọ òun ló jẹ́ kí n fẹ́ sọ àwọn nǹkan yìí láti halabiyan wàlá rọ̀bìyàn wàlá albaniyan wàlá abaziyan wàlá rọ̀slaniyan wàlá fakusiyan ana muhammadi ìtànàbí bá sọ táwọn sálà sọ́ọ̀lì tí ṣe kí ni tó ń bẹ lórí ẹ̀ ni ìrìn rẹ̀ lọ́kàn wa wàláhì tí ìrìn kan bá ṣe kí ni tó wá sọ pé ṣe kàlùbá ní àpọ́ màá tún jòkójòkó jọ ṣe mí láǹfààní àwọn nǹkan yẹn mi ní sọ pé ṣe máa sọ pé ṣe ni tí àlùbá ní ò bá lè jẹ́ darasa so bó la máa ṣe gbé èèyàn kan àfá kan jẹ́ kókè ẹmọ́ fọwọ́ kan ṣẹ́n tó bá ti fọwọ́ kan àfá yẹn ní tó disagree kìí ṣe pé mi mò ń mú nǹkan wá ní táwọn àfá àtànjù wọn lọ nínú mọ̀ àbáwọn àfá àtànjọ já akẹgbẹ́ tán sọ náà là ń tráì láti sọ pé àwọn àfá báyìí náà sọ báyìí tọ́jú àwọn àfá sún náà kó ṣàwọn àfá oníbídíà ó ah, ó fẹ́ ṣe skọ́ọ̀tù ṣe kọ̀rọ̀ mi ni so jọmọ ẹjọ gẹ́gẹ́ tí mo sọ kí ìkò kan ọ̀pọ̀lọpọ̀ wa bọ́ torí páwọn èèyàn ti involve ọ̀pọ̀lọpọ̀ wa ó ń bẹ́ẹ̀ náà àwọn ikọ̀ amẹ́ríkàsì ìgbà táwọn nǹkan yìí bẹ̀rẹ̀ ni ẹlòmí ń wo pé a ah, mọ́ kí fún àwọn àfáà nínú amẹ́ríkàsì náà ní tí alábìmù tẹ́lẹ̀ yìí náà àwọn brass tán súnmọ́ amẹ́ríkàsì torí pé àdásọ̀rọ̀ ní o ní wọ́lá nǹkan tó ń pa tó ń ba nínú jẹ́ tó ń pa nílẹ́kùn nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo algeria eh, morocco eh, britain eh, yemen ẹkùn fọ́ra yín because ti máa sọ pókè sheikh ibn lọ́jí ní sinbani muftadi ni wọ́n sheikh abdulhakeem agri pẹ̀lú ni ipe muftadi ni wọ́n sheikh amaldi ní kíni wọ́n ṣe muftadi ṣẹ́pá méjọ agri lórí wọ́n sì gbé muftadi ni wọ́n ok àtúnwọ̀n àbúsọ̀fíà èmi ní pé muftadi ni wọ́n àfáà láwọn agri ó gbọ́dọ̀ gbà pé mùtẹ́dì ni wọ́n ní a ní mi ìgbà òkè ìbẹ̀lẹ̀mí àti wọ́n ti pín gàrí nìyí so àwọn àti wọ́n náà tún jọ ṣe kí ni pẹ̀lú àbúwá iṣà ní ìpé òkè à lágbájá Ustaz Daudu mùtẹ́dì ni àwọn ṣe mùtẹ́dì àtúpín bẹ̀rẹ̀ náà in tó ń ṣẹlẹ̀ lágbàáyé nìyẹn ṣe àpẹ́ pínpín yẹn ni wọ́n máa para débì kan tó ṣe pé kí ni kò ní ṣe pín mọ́ so ṣẹ́kùrọ̀ bí gan ti ń pariwo nísìnyí ó ti tó ẹ parapọ̀ ẹ ṣe kìíní ṣẹ́kọ̀rọ̀ bí kan sọ̀rọ̀ ní ọ̀rọ̀ wọn ò tà mọ́ wọn nísinsí wọn mọ́ because kálukú ti rí àwọn tó sọ̀rọ̀ di wọ́n sì ti ríra wọn bí ẹni wípé àwọn òwò ló máa gbapò lẹ́yìn bàbá yìí so àwọn kan ti rí wọn tó kè ẹ̀yìn ilẹ̀ fẹ́ tàṣọ dára àbí ẹfẹ́ mọ̀ pàṣẹ ẹ̀yìnlẹ́fẹ́ mọ̀ pàṣẹ ẹ̀yìn sọ áfíkọ̀ ẹ̀yìn sẹ́yìn wà ń bẹ̀ ní ẹ̀sìn bẹ̀ náà àdénà tí wo ma ṣe wá fọ́ nìyẹn ẹwọ́n Sheikh Farkus tán sọ ní bàbá yẹn nísìn wọn lálàṣe rẹ̀ ní Algeria ni ó ti di ẹni tán fi ṣe rẹ̀ rẹ̀ ṣe yẹyẹ ẹni sì ṣe eléyìí máa sọ ìyẹ̀kọ́ máa sọ mi pé dáwà ní Muhammad yẹn sallallahu alaihi wasallam abadan so kéèsì eléyìí eléyìí tá n bá a sọ ọ̀rọ̀ ìkwánu clear ẹ má bàa súnà tó ń dìfẹ́ ìdí ìkwánu wa bá bàa súnà tó ń dìfẹ́ ìtẹ̀blíkì ọ̀rọ̀ tó kílẹ̀ làwọn yẹn ṣùgbọ́n àwọn eléyìí sí àwọn ọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ tó ṣe ipá àwọn àfáà súnà disagree lórí àwọn mi àwọn tó disagree ní pẹ̀lú ṣẹ́kọ̀rọ̀bí lórí tẹ̀bí alábìnì àbí abúlásán wọn kì í ṣe àwọn òpònú èèyàn o àwọn àfáà ńláńlá ni wọ́n tí abúlásán bá wọ Saudi lónìí tó wọ Riyadh lónìí yóò ṣe ziyara Sheikh al wọn á dẹ̀ welcome wẹ̀ ìwọ lè bínú pé ah, àwáṣọ wọn welcome wẹ̀ èèyàn báyìí mo kí fún nìyẹn ṣùgbọ́n ṣe ìfàwọ̀sán ó lè fọ́ọ̀sì wọn láti gbà mókì fún àti tó wá bá nílẹ̀ àti ara ẹ̀ lókù ó lè fọ́ọ̀sì ṣe ìfàwọ̀sán ní pé à ah, mùtẹ́dì lẹ́ni tẹ́ ń bá ṣe kìí ìwọ ló gbà mùtẹ́dì ní ọ̀rá bá a lò bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá lè sọ fún tí wọ́n á ní ìtìná pẹ̀lú ẹ̀ sọ fún wọn torí ẹṣẹ́ kọ̀rọ̀ bí mọ́mọ́ nǹkan tán ṣe mókì fún wọn ìyẹn ni lórí alábí wọn lè fọ́ọ̀sì bàbá àbáàdì àbàdàn lórí ẹni ìtọ́gbọ̀rọ̀ pàpẹ́ mùtẹ́dì ni wọ́n dẹ̀ ń gbé màdínà ni ọmọ jọ ń ṣe ziyara ara wọn ni ó ti ń sì ṣùgbọ́n ló go area níbẹ̀ yẹn ló go ẹni tó wà lábẹ́ wa láyé sọ pé hey ilam tó bá bí fulan fọ́sọ̀ ọ̀bà tí ó kà torí kẹ́ni ẹ̀ náà respect yìí ni <laughs> so jazakallahu khairan la ma'adara shaykhana daqiqa daqiqa mo kàn fẹ́ sáré kàn mọ́ sí pọ́ìntì kan tí wọ́n tún wá inṣàlá ìṣẹ́jú kan ìṣẹ́jú kan ọ̀rọ̀ ẹmọ́bìnrin sà àsìkò náà àkìrò inṣàlá àsìkò náà òdì kọjá àwọn òtẹ́mọ́gíríbì àdìmítẹ̀rù kankan so àsìkò náà àlọ́kìrò inṣàlá ọ̀rọ̀ pé alábíjẹ́ mùtàálìm kámọ́bìnrin kò bẹ́ sáré wọ́ra yìí fàrọ́ àrẹ nínú ọ̀rọ̀ àwọn sheikh wa jazakumullahu khairan sheikh abdulaziz rayis habibullahu ta'ala wàrà lórí mas'ala tí sheikh fauzan bá sheikh alábífà tán fi sọ pé múta alimu ni wọ́n mas'ala yẹn náà làwọn èèyàn ṣe ti ham sheikh abdulaziz rayis hafidahullah lórí ọ̀rọ̀ ṣe ìrìjà ò ṣe ìrìjà sheikh fawzan dẹ́ ẹ̀rọ ṣe rọ́múyú àwọn náà pẹ̀lú pé múta alim gbogbo àwọn hizbiyun ikhwariyun gbogbo wọn gbà náà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé kínní ẹ̀ káàkiri wọn àdẹ̀ sí má gbèdì sí lẹ́yìn ìgbà náà sheikh rayis wà pé náà kí níyì wàhálà ló lè fẹ́ jẹ́ torí táwọn ẹni yìí bá ń di nǹkan yìí mú dàlálà sheikh fawzan hábílà Allah ó kọjá ní táwọn pẹ̀lú òrùka wọn lè withstand àwọn máa ní lájẹ́ kí bàbá yìí kán bá wọn yí ọ̀rọ̀ yìí padà wọ́n lọ sọ́dọ̀ sheikh sheikh ní tẹ́yìn torí ẹ̀ṣọ́ rọ́mú yìí mímí kó sí à kí lè mọ̀ pé òkó sí lọ́kọ̀ tẹ̀kírìrù wa kó kọ́ tẹ̀kírìrù pé gbogbo tó bá jọmọ́ ìjà ó tá a bá ń bẹ̀ àwọn náà dẹ̀ kọ́ pé gbogbo tó bá rà kó kára àkíyà sálà àwọn àti kékeré kan pé in wujid téèyàn bá bá pé mo sọ tó jọ bẹ́ẹ̀ téèyàn bá bá ó lọ sí bẹ́ẹ̀ bá bá mi kó sí initially but téèyàn bá ní mo kó sí mo ṣe àwọn náà dẹ̀ tó kọ tẹ̀kìrí ìwù padà ipe tó àgbà àdìsọ̀rọ̀ yìí ìṣòro jọ lórí káàtà àwọn dẹ̀ ṣe tẹ́síkì àwọn wọ́n ti tẹ́síkì àwọn délẹ́gùn pé ìgbà tọ́rọ̀ kan ṣẹlẹ̀ tí ṣe kọ̀rọ̀ àfihàn Allah tí wọ́n ṣe dìfà tó ṣe kọ̀rọ̀ Abdul Wahab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá jọ pàdé ní jòkó bí ṣe kọ̀rọ̀ ìdí ṣe ń bọ̀ tí ṣe kọ̀rọ̀ dán jòkó báyìí tọ́rí wọn tọ́mọ ní ah jazakallahu khairan lè dìfà ìka ẹni sheikh ní kánà wa kánà ẹni tó pè ní mùtàálímù lánàá ṣé mùjálásà ló lọ ṣe padà ní tó fi wá di alim so àwọn àgbààgbà fa àwọn ọ̀rọ̀ kan bẹ tẹnu wọn gbà kò ń jẹnu èmi àti ẹ ẹnu èmi àti ẹ wá ní alábímú tà alimu kéèké èmi àti ẹ tírò àwọn bá sọ ẹnu wọn gbà á ní gbé máìkì wá. inshallah ta'ala a gbìyànjú láti dúró báyìí ní tìtorí àsìkò ṣe rí àwọn ọ̀rọ̀ táwọn àlùfáà ń sọ yìí táwọn àfáà wa ń sọ yìí ẹlòmíì ò ní gbọ́ yí gan but ọ̀rọ̀ tí ẹlòmíì fi ń rẹ́rìn yẹn náà ni ẹlòmíì fi ń sunkún létí torí wípé fìtínà ti ń bẹ lẹ́yìn kinní yẹn yóò bí kẹlòmíì ó máa fi àlámàrí yẹn kó máa fi sunkún ṣùgbọ́n abẹ́lẹ́ bá Allah subhanahu wa ta'ala kó bá ní ká gbogbo àwọn fìtínà tó kí ó so ọkàn àwọn dùátù àwọn tó já wọn alùsùnà kọ́lọ̀ kó so ọkàn wọn pọ̀ tá a bá kírun tán a padà sórí ìjókòó ìbéèrè nǹkankan tó bá wà nílẹ̀ àti tààlìkọ́tù táwọn àbá bá tún ní inshallah ta'ala tá a bá kírun tán a fún yẹn ní 30 minutes péré inshallah